إن الحمد لله نحمده ونستعينه ونستكفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اما بعد فان خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار اما بعد adáwọ̀pẹ́ fún ọlọ́mọba allah atọrọ asọ́látò fún anábúwa muhammad sallallahu alayhi wasallam atúbà tẹ̀síwájú inṣa'allá lórí tafsirul qur'an al-karim látinú suratul hajj aya 29 أعوذ بالله من الشيطان الرجيم ثم ليقضوا تفثهم وليوفوا نذورهم وليطوفوا بالبيت العتيق ذلك ومن يعظم حرمات الله فهو خير له فهو خير له عند ربه وأحلت لكم الأنعام إلا ما يتلى عليكم فاجتنبوا الرجس من الأوثان فاجتنبوا الرجس من الأوثان واجتنبوا كول الزور ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala oní thumma liyaqdu tafathahum lẹ́yìn náà àwọn tí wọ́n bá lọ ṣiṣẹ́ ajj liyaqdu tafathahum àwọn nǹkan tó ní ṣe pẹ̀lú iṣẹ́ ajj wọn kí wọ́n parí rẹ̀ wal yufu nuzurahum bákan náà àwọn ìjẹ́jẹ́ tí wọ́n ti ṣe kí wọ́n pé àdéhùn rẹ̀ wọ̀lìyàtọ́wọ̀fù bilbaitil atiq kí wọ́n dẹ̀ ṣe tàwáfù ilé tó ti pẹ́ áyà yìí nǹkan tí ó fi ń rinlẹ̀ òun náà ni láti sọ̀rọ̀ díẹ̀ nípa àwọn nǹkan tí àwọn alálàájì ń ṣe kí ni nǹkan tí a ń pè ní hajj aṣàlàyé fúnra wa lọ́sẹ̀ tó kọjá ìgbé ìtumọ̀ rẹ̀ náà ni alcost kí yẹn ní intention kan sọ̀tàbá sọ pé yẹn ṣe hajj bait ìtumọ̀ ẹ̀ ni wípé ó intend láti lọ ilé olúwa ó gbéra ńlé ó dẹ̀ gbalé olúwa lọ sọ̀rọ̀ èèyàn bẹ́ẹ̀ òun ó pè ní hajj ṣùgbọ́n tó bá ti ṣiṣẹ́ hajj tán tó padà sílé kò ń ṣe hajj mọ́ contrary to ti àwọn èèyàn bá sábà pé gbogbo ẹni tó bá ti lọ ṣiṣẹ́ hajj tó dé a mọ̀ pé ní alájì bẹ́ẹ̀ ni a ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ tó bá débi ọ̀rọ̀ ọ̀run àṣìṣe kírun àṣùbá tán sí ni àníṣogbó tó pé ní ẹkírun àṣùbá tán ká ní alùmùsọ́lí àbí ẹ̀ṣẹ̀ yọ rẹ̀ ká ní alùmùsákí àbí ẹ̀ṣẹ̀ gbàwẹ́ rọmọdọ́ntán ká ní asọ́ìmù ṣùgbọ́n ó ti di nǹkan táwọn èèyàn bá sábà bó tiẹ̀ jẹ́ pé nǹkan tí ó ti ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn láti máa sọrú nǹkan báyìí òun ni wàhálà tí àwọn èèyàn tí wọ́n máa ń rí láti lọ síbẹ̀ padà dé tó bá di pé wọ́n lọ tán padà dé bí ìgbà tán ti ṣe nǹkan tó ṣe wípé àwọn èèyàn ò ṣe rí àwọn èèyàn ó máa pàtàkì wọn tó ń bó ti dé pé ó rọrùn lásìkò tá yìí náà a sì mọ̀ pé stress ni fẹni tó lọ ṣiṣẹ́ hajj àbò lọ ṣiṣẹ́ ọmọra ká máa tí sọ ayé jọun tó ṣe pé ẹlòmíì tó bá ń lọ nílé ní yóò dágbére ikú ni wọ́n lè rí mi wọ́n lè rí mọ́ rí mi padà torí pé bó ṣe ń lọrun ó lè lo àmọ́ iye oṣù kó tó débẹ̀ tí ó máa rìn àbítẹni tí ó bá gùn kan nu ọ náà yóò gùn kan bóyá stress yìí òun ló mú àwọn èèyàn máa sọ wípé ah, aláàjì lẹ́ni yẹn ṣùgbọ́n ìpìlẹ̀ in tí wọ́n pè ní hajj òun náà ní ká lọlé olúwa hajjul bait gẹ́gẹ́ bí ti ọlọ́wọ́n ọba subhanahu wa ta'ala ti ó ṣe lọ́nà yẹn ẹni tó ní àníyàn kó ń fẹ́ ṣiṣẹ́ hajj ó ní àwọn ààyè kan tí wọ́n pè ní àwọn mawaqit ààyè yẹn lèyàn ti máa dà níyàn pé òun ṣiṣẹ́ hajj àbí ó ń ṣiṣẹ́ umra àwọn ààyè yìí lára rẹ̀ ó ní ààyè tí a mọ̀ sí dhulhuleifa dhulhuleifa òun níbi tí ẹni tí ó bá gba madina tó bá gba madina kọjá ibẹ̀ lòun ó ti gbé ìhàrámù rẹ̀ so ibẹ̀ ni ó ti dàníyàn wípé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ hajj tó bá ṣe pé hajj ló fẹ́ ṣe àbí kó dá ní ẹ pé òun ti bẹ̀rẹ̀ iṣẹ́ ọmọra tó bá ṣe pé ọmọra ló fẹ́ ṣe láti àsìkò yẹn lọ àwọn kankan ti di èèwọ̀ fún tí ó gbọ́dọ̀ ṣe láwọn nǹkan tó jẹ́ nǹkan aláàlí tẹ́lẹ̀ ó níyàwó kò lè súnmọ́ ìyàwó rẹ̀ mọ́ láti àsìkò tó ti dàníyàn yẹn bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ fọwọ́ kan irun rẹ̀ lẹ́ni tó ń gé kúrò ń bẹ́ kò gbọ́dọ̀ gé kanna rẹ̀ kò gbọ́dọ̀ farun abíyá rẹ̀ kò gbọ́dọ̀ farun abẹ́ rẹ̀ kò gbọ́dọ̀ lo perfume bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ so igi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nú àwọn nǹkan tó ṣe wípé ẹni tí ó bá wà nù stéètì bí ó gbọ́dọ̀ ṣe ó gbọ́dọ̀ jẹ́ ni tó ṣe pé aṣọ tí ó mọ̀ wà lọ́rùn rẹ̀ ní àti àsìkò tó ti ní àníyàn yẹn òun náà ni ìró méjì èyí tí ó ro mọ́sálẹ̀ àti èyí tí ó ro mókè. Okay àwọn aṣọ tá a rán ní oríkèéríkè ara kò gbọdọ̀ wọ̀ látàsìkò yẹn lọ torí pé kíni torí pé ó ti dàníyàn náà aṣọ tí èèyàn ó ro sókè tí ó wé mára àti tí ó ro mọ́dì aṣọ yìí kò ní mínì kankan aṣọ àwọn alárúbáwá ni ìmúra wọn ni wọn a máa pè ní rìdáwò àti ìzáàrò ìzáàrò ní ìtàn rómọ́sálẹ̀ rìdáwò ní tí wọ́n ń ró máa ra lókè. Okay èyí tí wọ́n fi wéra lókè ni wọ́n ń pè rídá láyé anábíwá muhammad sallallahu alaihi wasallam àti bifọ́ àsìkò rẹ̀ àwọn lárúbá àmọ́ múra bẹ́ẹ̀ bá sì jòkó nu mọ́ṣáláṣí báyìí àwọn sàbí anábí sallallahu alaihi wasallam lè jòkó pẹ̀lú ẹ̀ tó ṣe pé ẹlòmí irú aṣọ tí ó wọ̀ tó wọn jòkó nìyẹn so kò sí any special thing intention wa ká tó gbé àníyàn pé mo fẹ́ ṣe umra àbí hajj ìmúra yẹn lágbọ́dọ̀ múra so ẹni tó ní àníyàn ipò ń fẹ́ ṣe hajj tó ti dàníyàn sínú ọkàn rẹ̀ pé mo ti kó sínú ṣe hajj ní àti àsìkò gbà yẹn wọn gbọ́dọ̀ ríru aṣọ tí mo wọ̀ yìí lárẹ̀ tó bá wọrú aṣọ báyìí ìhìrámù rẹ̀ àníyàn rẹ̀ dúró ṣùgbọ́n ti ṣe ara àwọn nǹkan tí ò yẹ kó ṣe irú nǹkan báyìí àwọn àfẹ́sìn ó ní yóò pẹran fúnrú aṣọ tó wọ yẹn torí pé kò yẹ kó wọ ọrú aṣọ bẹ́ẹ̀ mọ́ bẹ́ẹ̀ lẹni tó ṣe yí pé ó rọ gé irun rẹ̀ láti àsìkò tó ti ní àníyàn yẹn bẹ́ẹ̀ ni kò yẹ kó ti gerun torí pé ó ní àsìkò tá a dé ká tó lè gé irun wa ṣùgbọ́n ó lọ gé irun rẹ̀ bóyá kankan ṣẹlẹ̀ sí ni ó ní ìtanràn tí ó ṣe lórí ẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ṣe sọ nínú alukur'an abúlọ́ lo perfume torí pé kò yẹ kó lo perfume mọ́ láti àsìkò yẹn nam ṣó lè lo perfume kó tó gbé àníyàn nam ó lè fi perfume para kó tó gbé àníyàn tó bá kásá ara aṣọ ẹ̀ náà ní bá láìfi ṣùgbọ́n láti àsìkò tó ti gbé àníyàn yẹn perfume ò gbọ́dọ̀ kan ara rẹ̀ mọ́ so torí ẹ àwọn afáàmọ sọ wípé yajuzu istidamatan màálà yajuzu ibtidaan ìtẹ̀yìn ò lè lò níbẹ̀rẹ̀ tó bá ṣe pé yẹn ti lò ó tẹ́lẹ̀ ó lè continue ó ti lo perfume already kó tó ṣe kíni kó tó gbé ihram bóyá fi sára particularly ó lè continue pẹ̀lú ẹni lẹ́yìn ìgbà tó ti gbé ihram olóòjẹ́ jẹ́ pé ìyàwó Aisha radiyallahu anha ó ní kuntu utayyib Rasulullah sallallahu alaihi wasallam li ihrami qabla an yuhrim wa li ihlihi qabla an yatufa bil bayt olóhun ń lo pẹ̀fíìmù fánàmì sallallahu alaihi wasallam ṣíwájú kó tó gbé ihram bákan náà ńgbà tó bá di wípé kí ó bọ́ra alẹ̀ níbi iṣẹ́ hajj ṣíwájú kó tó ṣe tàwáàfù yíká ilé olúwa nítafẹ́ ló ń bẹ̀ ni wípé ẹni tó ń ti ní àníyàn yẹn lẹ́yìn àníyàn kò gbọ́dọ̀ lo perfume mọ́ bẹ́ẹ̀ ni kò gbọ́dọ̀ wọ aṣọ tí wọ́n rán ní oríkèéríkèé ara kò gbọ́dọ̀ wọ bàtà tó ṣe wípé yóò bo kókósẹ̀ rẹ̀ tí ó bo kókósẹ̀ rẹ̀ wá sókè kò gbọ́dọ̀ wọ orú bàtà bẹ́ẹ̀ àwọn bàtà tó lè wọ̀ bí sílípàsì àbí àwọn sándà tí yóò bo kókósẹ̀ lọ sókè eléyìí anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam specifically ó dárúkọ àwọn nǹkan wọ̀nyí ẹni tó bá violate àwọn nǹkan báyìí ó ṣe kí ni ó ti ṣe tí ó yẹ kó ṣe bákan náà ẹni tó wà nù stéètì haramu ní kò gbọ́dọ̀ dẹ́dẹ́ àwọn ẹran tó lè dẹ́dẹ́ tẹ́lẹ̀ ọ̀tọ̀ ni pé kò gbọ́dọ̀ pa àwọn ẹran kó ló ń dẹdẹ àwọn ẹran tó ń bẹ nínú haram gẹ́gẹ́ bí ta ti sọ fún wa sẹ́yìn nísìn kéèyàn rí bẹ́ẹ̀ bí ewúro kan àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní maka àti àwọn ibi tá à ń pè ní haram kò gbọ́dọ̀ dẹdẹ rẹ̀ wọ́n ń dẹdẹ àwọn ẹran kó ń bẹ náà mèèyàn lè mú ẹran kó sìn kó pa àbí kó mú wá láti ta kó pa ń bẹ ṣùgbọ́n àwọn ẹranko tí ó ṣe yí pé àmọ́ ń dẹdẹ kí wọ́n wá ní ah, ewúro nu ah, tóun rí kíní kan kó ń sáré lé kó ń pa kò gbọ́rọ̀ sí yẹn bákan náà ni tóun wà ní stéètì ihram tó ti gbé àníyàn ipe òun ń ṣe ihram dàtí sọ òun ti kó sínú iṣẹ́ ájì àbí iṣẹ́ umra kò gbọ́dọ̀ dẹdẹ ń gbà yẹn kódà kó má ti dé maka kò gbọ́dọ̀ dẹdẹ so tó bá fi lè ṣe léyìí ó ní ìtanràn tó ń bẹ fún nǹkan bẹ́ẹ̀ tí ọlọ́run ọba sọ fún wa nínú alukur'an kẹrìm so kí làwọn sọ òun ni wípé àwọn nǹkan tó ṣe pé ó jẹ́ aláàlì fún wa kí n gé èékánná mi aláàlì ni kí n fárun abíyá aláàlì ni irun abẹ́ aláàlì ni irun orí mi aláàlì ni kí n súnmọ́yàwó mi aláàlì ni kí n ṣe nìkan aláàlì ni ṣùgbọ́n àwọn nǹkan yẹn di nǹkan haramu ní àsìkò tí mo gbé àníyàn yẹn tabala agbáníyàn àwa náà mo bá ṣe ń gbáníyàn bí irun nísàṣẹ kí wọn àṣùbà tán ni èèyàn ti ní lẹ́mi pé wọn àṣùbà ló fẹ́ wá kí láti lé ṣùgbọ́n gbà tó di kó bẹ̀rẹ̀ ẹ̀rún kíní yóò rú wa yóò rú yẹ sínú ọkàn rẹ̀ pé nǹkan tó ń fẹ́ ṣe ni yóò dé inú ọkàn rẹ̀ náà kó sọ ọ́ síta fún pàtàkì lọ fún ọ̀rọ̀ ìrun eléyìí kò sí ẹ̀rí fún so ló jẹ́ pé àwọn nǹkan tẹ́lú mi á sọ àníyàn ọ̀run ní nawaitu fardọ sọláàtì gbogbo àwọn nǹkan nǹkan tí ò sí ìpìlẹ̀ fún ni so lára àwọn nǹkan téèyàn gbọ́dọ̀ ọmọ waste time wẹ̀ láti lóun fẹ́ kọ́ ni náà inú ọkàn ló wà títí ájì náà àníyàn náà ìlú ọkàn ni ṣùgbọ́n ní kíní kan tí wọ́n ń pè ní àtẹ́lbìyà òun ni kí a jẹ́ pé ọlọ́run ọba ìyẹn à síta ni so tẹ́lbìyà kọ́ ni àníyàn àníyàn inú ọkàn ló wà òun náà ń pè ní ìhẹ̀ráàmù ó ti gbára mi so ká sọ tẹ́lbíà labbaika lahumma labbaika la sharika laka labbaik inna alhamda wa ni'mata laka wal mulk la sharika laka so ká ní labbaika lahumma tó ẹ pé ájì la fẹ́ ṣe àání hajjan tó bá ṣe pé umra ni àání labbaika lahumma umratan so gbólóhùn tí mo sọ yìí labbaika lahumma hajjan àbí labbaika lahumma umratan òun ni wọ́n ń pè ní tẹ́lbíà ṣùgbọ́n inú ọkàn òun ni àníyàn gangan fún rẹ̀ wá ìhẹ́ráàmù gangan inú ọkàn ló wà tẹ́lbíà yẹn iṣẹ́ àdíkiri ni òun so lẹ́yìn a máa ṣe labbaik la umar labbaik labbaik la sharika laka labbaik inna alhamdu wa ni'mata laka wal mulk la sharika laka yìí a máa sọ bàbá ṣe lágbára mọ́ a máa sọ tá a máa gbóhùn sókè tó bá rẹ̀ wá a sinmi tó bá yá a tún sọ títí títí títí àìdé ìgboro Makkah ìgboro mọ́kàdà tí staff wọlú tàbá ti wọnú ìlú a lè dákẹ́ tó bá dẹ̀ wùwá a lè sọ títí tá a fèrí kaaba báyìí tó bá wùwá a lè mọ̀ sọ títí tá a fèrí kaaba eléyìí làbẹ́ìkà tá à ń ṣe yẹn ní àdíkiri ni ṣùgbọ́n nú ọkàn gangan òun ni ihram wa so ká sọ síta àdíkiri ni eléyìí nǹkan tó dáa agbọ́dọ̀ separate ẹ̀ náà màwọn aláìmọ̀kan míì láti Nigeria níbà inú ó ti mọ sọlọ madina náà ṣe ń lọ wọn mọ sọlọ àbáyíká lọ láti tọ́jú wa ní pléènì tagbéra láti kó míbà iná ti ń sọlọ àìmọ̀kan nìyẹn wọn dẹ̀ ráwọn tí ó correct wọn tí wọ́n sọ fún wọn pé wọn àsìkò tí ì tó torí pé bí tẹ́ẹ̀ ti lọ ṣe ìhàrámù tẹ́ẹ̀ ti ṣe làbáyíká yìí ó sì di Dhul Hulaifa so kò ń ṣe àsìkiri máa ń ṣe nígbà tí èyí ò bá ṣe aj nísìnyí ní sọ pé làbáyíká mo fẹ́ máa ṣe nísìnyí àsíkiri tí èèyàn ń ṣe ní àsìkò tí ó yẹ kó ṣe ni so ẹni tí ó sọ gbólóhùn yìí tó ní láníyàn irú èèyàn bẹ́ẹ̀ asọ̀pó ti wà nínú ìhàrámù ni kò lè gé kaná kò lè lo perfume lẹ́yìn ìgbà ẹ̀ kò lè ṣe ìyàwó kò lè súnmọ́ ìyàwó rẹ̀ bákan náà kò gbọ́dọ̀ wọ aṣọ tí wọ́n rán ní oríkèrí ní dèdè oríkèríkè ara so gbogbo àwọn nǹkan wọ̀nyí tó jẹ́ haramu yìí ìpìlẹ̀ wọn ni pé aláàlì ni bí àwẹ̀ Ramadan ni kí n jẹun kí n mu kí n súnmọ́bìnrin eléyìí ìyẹn ẹlẹ́tọ̀ ẹlẹ́tọ̀ yàn eléyìí nǹkan tó jẹ́ aláàlì ni ṣùgbọ́n Ọlọ́run ọba ó fi ṣe ó fi pè wá ní ìjọsìn ìpè ká ṣèjọsìn fún un ìpè ká fi àwọn nǹkan wọ̀nyẹn lẹ̀ láti àsìkò kan bọ́ sí àsìkò kan nǹkan tó jẹ́ àláàlí fún wa ọlọ́wọ́n bá ní ẹ fílẹ̀ lásìkò ìdí àsìkò yìí àwọn nǹkan wọ̀nyí ni wọ́n fi mọ̀ pé kí ni ẹrú ẹni tó juwọ́lẹ̀ fún ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala ni nàbó láwọn nǹkan tọ́lọ́wọ́n bá ṣe ní èèwọ̀ fún wa láíláí ni táwa náà mọ̀ zina ṣíṣe ọtí mímu olè jíjà tẹ́tẹ́ títà tẹ́tẹ́ títà ìgbowó ìgbowó èlé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ iṣẹ́ bọ́ àwọn nǹkan wọ̀nyí ọlọ́wọ́n bá ṣe wọ́n ní èèwọ̀ fún wa láíláí ni a gbọ́dọ̀ ṣe àwọn nǹkan bẹ tó dẹ̀ ṣe kí ni tó ṣe ní ẹ̀tọ́ fún wa ṣùgbọ́n ẹ̀kọ́ àwọn nǹkan tó ṣe lẹ́tọ́ fún wa yẹn yóò ní ká fi wọ́n lẹ̀ ó tún fẹ́ fi test wa again ó tún fẹ́ fi try wa wò láti mọ̀ bí wá pé kini kole lè hàn sáwà náà kó hàn sáwọn èèyàn ṣí ẹrú tó ju wọ́lẹ̀ fún ọlọ́wọ́n ọba lẹ́yìn torí pé táǹpẹ̀ ní ìjọsìn òun náà ni kí a juwọ́lẹ̀ fún ọlọ́run ọba subhanahu wa ta'ala gẹ́gẹ́ bí tánàbí wa muhammad sallallahu alaihi wasallam tó sọ ó ní innamal mu'min kaljamali anif mumi nídà gẹ́gẹ́ bí rankumita tokunbọ̀ nímú ni rankumita tokunbọ̀ nímú ó gbọ́dọ̀ juwọ́lẹ̀ fún ẹni tó ń fa otherwise ni imú rẹ̀ abóyàmọ̀yàmọ̀ ni bí múmìnì ṣe rí sí ọlọ́run ọba bó ṣe rí sí àṣẹ ọlọ́run ọba kàjámàlì anif bí ìrànkúmí tó ṣe pọ́n tókùn bọ̀ níwú ni ìdàkídá nǹkanàdà tá bá ti fà á yóò gbà fífà ni ó gbọ́rọ̀ kọ́pẹ́tì pẹ̀lú ẹni tó ń fà ni bẹ́ẹ̀ náà lẹ́ni tó pẹ̀rẹ̀ ní múmìnì ṣe gbọ́rọ̀ rí sí ọlọ́run ọba tọ́lọ́n bá ní dúró dúró náà ni máa lọ máa lọ náà ni ṣùgbọ́n kílé tó fi ní dúró kílé tó fi ní kí máa ń lọ ìmánìyàn nìyẹn ó question mark so bá ṣe juwọ́lẹ̀ fún òfin ọlọ́run ọba sí òun ni ìmánì wa ló ṣe ṣe ké ní òun ló ṣe dúró sí sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wọ́n sọ ní ààyè yìí ipe thumma liyaqdu tafathahum àwọn nǹkan ta ní ká má ṣe tẹ́lẹ̀ yẹn má farun abíyá ni ẹ má gẹrun ni má lo perfume ni àwọn nǹkan wọ̀nyẹn ni wọ́n lè mú àwọn nǹkan yẹn kúrò ní àsìkò gbà yẹn thumma liyakudu tafasahum so tafas ni ẹ̀wọ̀n afá níbi àwọn ìdọ̀tí tó ti ń bẹ lára látara pé kí ni ó fi irun rẹ̀ rẹ̀ tí ó mú kúrò irun abíyá irun abẹ́ èékánná rẹ̀ gbogbo àwọn nǹkan yìí tó filẹ̀ ọlọ́wọ́n bá ní kan yanjú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn ó lè yanjú àwọn nǹkan yẹn ó lè padà sí bó ṣe wà tẹ́lẹ̀ bákan náà wàlíyù fún òzúra hùn gbogbo àwọn ìjẹ́jẹ́ tán ti ṣe àwọn nǹkan tí wọ́n ṣe tán jẹ́jẹ́ pẹ̀lú ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala kan pé bí nísẹni tí ó fẹ́ ṣe umra tí umra ta mọ̀ sí umra tamattu àbí hajj tamattu hajj tí yóò ṣe umra yóò wá ṣe kíni àsìkò yóò do fásitì kan ó lè jọ́sẹ̀ kan ọ̀sẹ̀ méjì mẹ́ta ó dípẹ́ lè wáyé ṣe dé mọ́kà sí so lẹ́yìn yẹn yóò wá tún gbé àníyàn hajj irú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pẹran irú èèyàn bẹ́ẹ̀ ó gbọ́dọ̀ pẹran bákan náà ẹni tí òun ṣe tí a mọ̀ sí hajj qiran òun ó fẹ́ pa hajj àti umra ó fẹ́ pa pọ̀ kò ní separate wọn òun ò ní túra lẹ́ ní tiẹ̀ kò ní bọ́ra lẹ́ bọ́pọ̀lọpọ̀ wá ṣe máa ń ṣe hajj tàmọ́tù la máa ń ṣe tá parí umra wa àágé ń wa a rí pé nǹkan tá a máa ṣe lẹ́yìn ìgbà ẹ̀ òní pé a mọ̀ rìn káàkiri a kò sínú àwọn aṣọ lé wa a tún mọ̀ rìn káàkiri tó bá tún di ọjọ́ kẹjọ àbọ̀jọ́ kẹsàn-án láyé lómi ṣe tún wọ aṣọ ìhìrámù wọn náà aṣọ ìhìrámù gẹ́gẹ́ bí n ta sọ aṣọ yẹn ò nítumọ̀ kankan ìyẹn lè wọ ọlọ́jọ́ lásán ṣùgbọ́n tá a bá fẹ́ ní àníyàn tá à sọ yìí irú aṣọ yẹn ló gbọ́dọ̀ máa bẹ lára wa preferably kò jẹ́ white tí o bá ń ṣe white náà kò gbà kankan jẹ́ ni tọ́lá sọ aláwọ̀ sálám ti ṣe títí ẹ̀ tó ṣe pé green ló lò ṣùgbọ́n preferably kò jẹ́ white so kò bá rẹ̀ jẹ́ itó tíìkì ni kò bá jẹ́ itó fẹ́lẹ́ ni kálukú ló mọ ohun tí ara tòun lè gbé ló jẹ́ pé ẹ̀rẹ́ lómi yìí tí ó wọ̀ fẹ́lẹ́fẹ́lẹ́ ni ó aṣọ white lásán ni ó kàn dàbọ̀ra ẹlòmíì dẹ̀ ni yóò wá itó tíìkì bíi tówẹ́lì bíi tàmọ́wọ̀ ṣùgbọ́n aṣọ yẹn ni kò nítumọ̀ kankan ló fi jẹ́ pé lára ìmọ̀ kan táwọn èèyàn máa ń ṣe onígbé tó bá dé yóò wà ní aṣọ ara mímì ni òun ni ẹ fi sinmi ó bìlíìfù ẹ fi sinmi tó ń sọ kò ń ṣe pé ó rí gẹ́gẹ́ bí kan lára àwọn aṣọ ó rí gẹ́gẹ́ bí nǹkan tí àṣẹ kan tó special wà ń bẹ kò sí àṣẹ kankan tó special ń bẹ ni kò sí àṣẹ kankan tó special aṣọ lásán lásán ni so èyí táwọn mímọ fi ń kọ àwọn èèyàn rógà àkànṣe àdúrà ń bẹ ẹni tó bá ti lọ ájìrí aṣọ ara mi rẹ̀ ní kó wọ̀ wá ìsọkúsọ ọ̀rọ̀ ni aṣọ ara mi yẹn kò nítumọ̀ rárá aṣọ lásán tó wẹ̀lì lásán ni tó bá ṣe pé tíkù àlèyàn lò tí o bá dẹ̀ tíkì lásán ni aṣọ lásán lásán ni kò nítumọ̀ kankan but the only ni pé tó bá ṣe ìhram irú aṣọ bẹ́ẹ̀ ló gbọ́dọ̀ wọ̀ ṣùgbọ́n ṣe tó gbé wá ṣe ìhram ní sí pẹ̀lú ẹ̀ ó túnmọ̀ sí pé aṣọ yẹn ti ní ọ̀wọ̀ kan anamisọ lásán mò sọ bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ó eléyìí so ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala wa ní kí wọ́n ẹran ni ẹran wípé ó yẹ káàkiri lẹ́yìn ìgbà tí ó parí umra rẹ̀ ó súnmọ́ ìyàwó rẹ̀ ó gé ìkànnà rẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lára nǹkan tẹ́lẹ̀ mi ní pé ah, ó tún ní kíyàn tó mọ́ súnmọ́ ìyàwó rẹ̀ èyàn bí fẹ́ lọ ṣe ah, àsìkò tí ó ń ṣe umra yẹn láti àsìkò tó ti gbé àníyàn títí di àsìkò tí e fa irun rẹ̀ àbí tí e gé irun ẹ̀ kù àsìkò yẹn ni wọ́n ní kò gbọ́dọ̀ súnmọ́yàwó tó bá ti rí wípé kí ni ó parí umra rẹ̀ tóun àtìyàwó ẹ̀ẹ́dẹ̀yọ lọ ẹlòmíì tó bá ń lọ hòtẹ́ẹ̀lì tó bá dé sí yóò ní tú ìní lòún fẹ́ òun àtìyàwó òun làwọn àjọ wa ń bẹ́ẹ̀ so àsìkò tí ò lè súnmọ́ ìyàwó rẹ̀ ni àsìkò tó ń ṣe rọmọra gangan tó wá ti parí ẹ̀ ó tún ní opportunity àti ṣe kí ni súnmọ́ ìyàwó rẹ̀ títí di ọjọ́ kẹjọ tí è gbé ìhìrámù míì fún ájì gangan àbí ọjọ́ kẹsàn tó bá ṣe pé ẹlòmí ọjọ́ kẹsàn ni ni ó fẹ́ gbé ìhìrámù míì bí ẹlòmí bí mọ̀ ń pẹ́ gbà míì so títí di àsìkò gbà ni free period ni fún láti súnmọ́ ìyàwó rẹ̀ ṣùgbọ́n kí nìkan wá ṣe wá sí wípé ah ẹ fi gbogbo yẹn lẹ́ni kò kò kún tó nípayọ̀ ọlọ́wọ́ bá eléyìí ìsọkúsọ ọ̀rọ̀ ni torí pé anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìgbà tó sọ fáwọn sọ̀hábà radwanullahi alayhim wípé tànọ́tù ní kẹ́ ẹ ṣe àwọn sàábé wò pé ah anábì sallallahu alaihi wa sallam ẹ̀yin ò ṣe tànọ́tù kìránlẹ̀ ń fẹ́ ṣe that is àtàsìkò tóun ti gbé àníyàn yẹn kò ní bọ́ aṣọ yẹn lára bẹ́ẹ̀ ni kò ní kúrò nínú stéètì tó wá until ìgbà tó bá tó ṣe kí ni tó bá tó sọ́kù so gbogbo táwa pè ní free period yẹn òun ò fúrí eré iná ń pè ní kiran ṣùgbọ́n níbi sọ lásán ó encourage àwọn sọ̀hábà yìí pé tàmọ́tù ni ẹ ṣe wá ayẹ́ṣẹ̀ wá dé wá bá mi sìn wí pé tàmọ́tù ni kẹ́ ẹ ṣe ìmọ̀tán ìyàwó pé eré anábì wo ṣe tàmọ́tù ó ní láwùí stekbaltu min amri ma stekbaltu lámà sọ́kùtò adìyà ẹran tí mo mú dání láti mọ̀dínà yìí ẹran yìí ló ti ń dà mí èmi ti mú ẹran dání láti mọ̀dínà so ẹran yẹn ni ó ti ń dà kò lè mú mi change intention mi kúrò ní kiran tí mo ti ní tẹ́lẹ̀tẹ́lẹ̀ síta mọ́tòrò tí mo ń pa láṣẹ ń sìn ṣùgbọ́n ẹ̀yin ọ̀pọ̀lọpọ̀ yín ni ẹ̀ mú kíní dání tẹ́lẹ̀ so ẹ̀yin lè change ni ó ní gbogbo wọn fi change ló fi di pé lẹ́yìn ìgbà tán parí múra kálukú rẹ̀ sí yan káàkiri until ọjọ́ kẹjọ láàárọ̀ ọjọ́ kẹjọ tí wọ́n gbé ìhìrámù mi ìyẹn ọjọ́ kẹjọ oṣù zulhijja tán gbé ìhìrámù mi so ẹran ẹni tó ṣe kiran òun ti fẹ́ràn dání tẹ́lẹ̀ ẹni tó ń ṣe tàmọ́tù dandakọ́ ni kó fẹ́ràn dání ṣùgbọ́n gbọ́dọ̀ pẹ́ràn so eléyìí ìran ájì méjì yìí ájì kiran òun ni kéèyàn ti láníyàn ipò òun ó ṣe ájì àti òmùra papọ̀ ṣùgbọ́n òun ò ní túra lẹ̀ òun ò ní kúrò ní stéètì ìhram yẹn until ìgbà tí òun bá sọ́kò ó kéré jù until ìgbà tó ń bá sọ́kò ó kéré jù eléyìí náà ń pè ní kiran àbí kéèyàn ni lẹ́mi pé màá ṣe òmùra màá sinmi lẹ́yìn yẹn màá ṣètò àzíùmù ìhram mi ìyẹn lànà bí encourage àwọn èèyàn kan ṣe eléyìí ni wọ́n ń pè ní tamattu ìran ájì kẹta òun ni tí wọ́n ń pè ní al-ifrad kéèyàn ṣe ájì nìkan kó má ṣe umra kó má umra ájì nìkan náà ni òun ò nídìí láti pẹran tiẹ̀ àfi tó bá kàn fẹ́ ṣe ẹran sàdákà tó ṣe pé kò sí nǹkan tí ó burú ń bẹ so Ọlọ́hun Ọba subhanahu wa ta'ala ni wal yufu nudhurahum ìjẹ́jẹ̀ tán ti ṣe tó ní ṣe pẹ̀lú ipe wọn ó pẹran yẹn kan fufi ilẹ̀ náà torí pé ẹni tó bá ti kó sínú ìhìrámù bí ìgbà tó ṣe jẹ́jẹ́ ni ó gbọ́dọ̀ fufi ilẹ̀ àwọn nǹkan tí ó bá lóhun á ṣe so ló jẹ́ pé ẹni tó ń ṣe áàjì àbí ó mọ́ra ó ń bá a lọ so kò kàn lè jáde ń bẹ́ bó ṣe wù kò lè jáde ń bẹ́ bó ṣe wù torí pé kí ni ọlọ́run bá ní àtìmùl hajj wal umrata lillah hajj yẹn àti umra yẹn ẹ̀ parí ẹ̀ kódà kó ṣe àṣemáṣe kan nínú ẹni kò lè jáde nínú ẹni àfi kó parí ẹ̀ ó lè wá jẹ́ pé yóò ṣe tán kan bí ẹni tó ṣe kó lọ báyàwó ẹ̀ sùn ó báyàwó ẹ̀ láṣepọ̀ gẹ́gẹ́ bí n ta sọ pé kò ní ẹ̀tọ́ àti ṣe tó bá ṣe ṣé àjì ni ó ti bàjẹ́ bẹ́ẹ̀ ni àjì bàjẹ́ ṣùgbọ́n gbọ́dọ̀ parí ẹ̀ yóò wá tún tún mí ṣe yóò tún mí ṣe lọ́dún tó ń bọ̀ tó wá ṣe pé umra náà ni yóò tún umra mí ṣe ṣùgbọ́n èyí tó ń ṣe yẹn ó gbọ́dọ̀ parí ẹ̀ ni sọ ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala sọ ó ní wàlíùfù nùdúrà ìjẹ́jẹ́ tán ṣe pọ́n fẹ́ ṣe ájìyẹn kan pé wọ́n lè ọ̀tọ̀ wọ́ fún bíbí tìlà àti bákan náà kí wọ́n ṣe tàwáàfù ilé ọlọ́run ọba tó jẹ́ àlàátíkì wọ́n ń pe kàábà ní àlàátíkì torí kó ti pẹ́ ọlọ́run ọba ní àwọ̀lá bẹ́tì ní wúdí alinas lálẹ́ níbi bàkátà mubaraka ọlọ́run ọba ní ilé àkọ́kọ́ tí ó ń bẹ lórí ilẹ̀ gẹ́gẹ́ bí ààyè ìjọsìn fún àwọn èèyàn òun náà nílé tó ń bẹ ní Makka tó jẹ́ ilé alálùbáríkà so wọ́n ń pè ní albaitul atik ilé tó ti pẹ́ àwọn àfẹ́sìn ní alatik yẹn látara itak ni òun ni ilé tí ọlọ́run ọba ti fírí níbi ogun àwọn tí wọ́n máa jẹ nípa wọn kọ́ńkà Makka rí àwọn ìjọ eléyìí tán láwọn fẹ́ gba mọ́kà ní ọlọ́wọ́n yẹ̀yẹ wọn ni òun ni suratul fil alamtara kaifa fa'ala rabbuka bi ashabil fil tí gbogbo wa máa ń kà ọlọ́wọ́n bá ní faja'ala òun ka asun makul òun ọlọ́wọ́n bá òun pa wọ́n run tó yẹ pé ibi tán parun sí ni ẹ̀rọ bí a koríko tẹ́ran jẹku ni torí pé kí ni wọ́n fẹ́ wá jalé ọlọ́wọ́n lógun so ilé yìí ni ó fírì níbi pé kí àwọn jàbábíra àwọn tí wọ́n jẹ́ tíjẹ nípa àti àwọn tí wọ́n máa ń fi àbòsí gba nǹkan lọ́wọ́ yẹn ọlọ́run ọba fún ilé náà níbẹ̀ ni wọ́n àjà lógun wọ́n àjà lógun rí ipe kan wá ní pé kí ni a fẹ́ gba ibẹ̀ so àwọn afámi ní tán fi ń pe ní àlàátíkì ni ẹ̀ bí ìgbà ta túyàn lóko ẹrú fún àwọn mídẹ̀ sọ pé àlà àtíkì ìtumọ̀ ẹni pò ti pẹ́ méjèèjì náà ni ó lọ léde lárúbáwá àtíkì ẹni tá a tú lóko ẹrú àtíkì nǹkan tó ti pẹ́ sọlọ́wọ́ bá ní kẹ́ ṣe tàwáàfù ilé yìí náà mi ṣe tàwáàfù ilé yìí àṣẹ ọlọ́wọ́ bá là ń tẹ̀lé èèyàn kún olè wo sùsùn ní ìsìnkú fẹ́ mọ́ ṣe tàwáàfù mọ́ṣáláṣí kan bì kan pé mọ́ṣáláṣí kan tó ń bẹ ní kòròdú àbó ń bẹ nílọrin àbó ń bẹ níbàdàn ni òun fẹ́ máa lọ ṣe tàwáàfù bẹ̀ torí pé ilé ọlọ́run ni in tó ń ṣe yẹn ní ìbídí aláńlá ni kò síbi kankan lórí ilẹ̀ ayé tán máa ń ṣe tàwáàfù ni lẹ́yìn káàbà kéta fi ń ṣe tàwáàfù rẹ̀ ní torí pé ọlọ́run ọba pa wá láṣẹ pé ká ṣe kò sí nǹkan jù bẹ́ẹ̀ lọ kílẹ̀tẹ̀ fi ń ṣe torí pé ọlọ́run ọba pa wá láṣẹ wípé ká máa ṣe ìdẹ̀pẹ̀rẹ̀ nímú mi ni òun náà ni ìtẹ̀lé àṣẹ ọlọ́run ọba ẹbọ eh, mo lè ṣe tàwáfù bòmí náà tó bá ṣe tàwáfù bí yàtọ̀ síbi tọ́lọ́ ọba pé aláṣẹ pé ká ṣe bídí àní àdádálẹ̀ nú ẹ̀sìn ni àkọ́kọ́ nu ẹ̀kejì ni pé ó tún lè sọ yẹn rẹ lẹ́bọ látàrẹ tí yẹn bá gbà pé n tó ń ṣe yẹn kò sí nǹkan tó burú mbẹ ló fi jẹ́ pé ọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ tẹ́ksì ni ẹ̀mú fẹ́ ṣe jọ́sìn báyìí tẹ́ksì tó ní muhammad sallallahu alaihi wa sallam onímọ̀nà àmìlà àmàlẹ̀ léṣà ilẹ̀ amúrùnà ẹni tó bá ṣiṣẹ́ kankan ní ẹ̀sìn tí ó ń ṣàwàlá pàláṣẹ fọ̀ wọ́rọ̀ dùn ní tó dálù láyà ni bẹ́ẹ̀ ni ọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni aliyahuma akmaltu lakum dinakum òní mo ti pé ẹ̀sìn yín fún yín so ẹni tó lóun fẹ́ máa ṣe ìbádà kan tàbí lọ ẹgbẹ́ evidence ìbádà tó ń ṣe ìdá ó ní ẹ̀kọ́ ló burú ń bẹ́ ṣìbá fẹ́ rántí ọlọ́wọ́ bá náà ni ṣìbá fẹ́ fi súnmọ́ ọlọ́wọ́ bá náà ni èèyàn lè láníyàn tó dáa ṣùgbọ́n àníyàn náà ni ó ṣàkóbá rẹ̀ ni ó ṣàkóbá fún wájú ọlọ́wọ́n ọba torí pé nǹkan tó ń ṣe ọlọ́wọ́n ọba approve ẹ̀ lọ́wọ́n ọba sọ pé amla òun ṣúraka ṣára'u lahum min ad-dini ma lam ya'dhan bi Allah ọlọ́wọ́n ní kí náà ń sọ ṣé wọ́n lórí ogún kan tó ṣe pọ́n ló máa ń ṣe lófin fún wọn gẹ́gẹ́ bí ẹ̀sìn ntọ́lọ́wọ́n ọba yọ̀ǹda àyà tó clear ni anything tá a bá máa ṣe lẹ́sìn ó gbọ́dọ̀ rí tẹ́ksì fún tó bá ti sí tẹ́ksì fún wọ́n sọ pé ẹ ṣé kókó wa ló burú mẹ́ṣẹ̀ bá fi súnmọ́ ọlọ́wọ́n ọba náà ni àníyàn wa dá ọlọ́wọ́n ọba rá níyàn wa ní ti máa sọ ẹ̀dọ̀ ọmọ náà tí sọ́yàn dìdàkudà òun náà ni pé káníyàn da bọ̀ kí yẹn má tẹ̀lé nǹkan tí yẹ kí yẹn tẹ̀lé ẹni tó ní ìbáníyàn da torí ọlọ́run ló fi ń ṣe àánú ṣe kí ni ó ní ìkíláàsì ṣùgbọ́n kò ní mutaba'a ìtumọ̀ ìkíláàsì ni pé ó ń ṣe sincere nítorí ìtọ́lọ́run àníyàn rẹ̀ dá ṣùgbọ́n ọlọ́run ọba tó ń sin pẹ̀lá níyàn tó dá yìí ó rán èèyàn kan sí ọ ẹni tó rán sí ẹ ṣé n tó ń ṣe yẹn ó ń bẹ lára nǹkan tẹ́ nìyẹn mú wá ṣé nìyẹn ló sọ pé ti sí so túmọ̀ sí pé muhammadu rasulullah tó ń sọ ó wà ibu ó muhammadu rasulullah muhammadu jíṣẹ́ ọlọ́run ọba na wọ́n dẹ̀ ń ṣe ẹ̀sìn kan ẹ̀sìn tó wá ń ṣe ni wọ́n ní ṣé muhammad ló a lè ṣe ìkéré anabi Eh, ṣe tí mọ́mú bá sọ ṣe yẹn túmọ̀ sí pé a lè ṣe ni ṣebọ́ la fi ń sìn ìtumọ̀ ẹni pé anta rasulullah ìwọ gángan fún òjíṣẹ́ ọlọ́run ọba ni ẹ ààbí ṣe òjíṣẹ́ ọlọ́run ọba o ẹ̀kọ́ wálé tó ń ṣe nǹkan tó ń ṣe yẹn láì ní text in tó ń ṣe ò ń ṣe ìpẹ́sìn ni o rẹ̀ ló kì í ṣe òjíṣẹ́ ọlọ́run ọba o rẹ̀ tó fẹ́ káwọn èèyàn kọ́pì ẹ̀ so ta'ala ó ní ẹni tó bá fi lè gbé nǹkan kalẹ̀ tó lóun ṣe lẹ́sìn ni tí ò sí tẹ́ksì fún fakọ̀tìzáàmà anna muhammad alhana risala irú èèyàn bẹ́ẹ̀ tó sọ pé màá máa já nǹkan tó lọ́wọ́ bá fi ran kò rìlíìsì gbogbo ẹ̀ tán so lára nǹkan tí ó rìlíìsì lòun yẹ̀ṣẹ̀ gbé kalẹ̀ ló ń jẹ́ pé níta lè fi ṣe ra wa lóore púpọ̀ púpọ̀ ò ní pé gbogbo nǹkan tí ò bá ti sí lára nǹkan tánàbí fi kọ́ wa lẹ́sìn jìnnà sí àwọn nǹkan tó gbé kalẹ̀ sọlọ́lá àṣálà lẹ́sìn fún wa tọ́lọ́wọ́ bá fi hàn wàláhì àléṣe tán kó ṣe pé èèyàn ní okun tó fi pọ̀ jùlọ àléṣe tán nísìn àwẹ̀ ló fẹ́ gbà ní bá ló gúdùn bí àwẹ̀ gbígbà o ní opportunity àti gba àwẹ̀ èlé on èlé off èèyàn mẹ́rin ló ń gba àwẹ̀ èlé on èlé off fún wa ṣùgbọ́n alhamdulilayi pọ́lọ́wọ́ bó ṣe lọ́rọ̀ yẹn fún wa ipé máa gba àwẹ̀ èlé on èlé off anamsọ allah salam gan o rẹkọmẹ́ndì ẹ̀ dé lẹ́bùpọ̀n ló dáa délẹ́bùpọ̀ ló dájú tí mo gbà lérò pẹ̀lú ẹ̀ òun ni wípé nǹkan tó encourage àwọn èèyàn kò ṣe in tó sọ ní pé gbìyànjú àti gbàwẹ̀ mẹ́ta ní oṣù kan àbí gbàwẹ̀ monday ṣùgbọ́n èdè ọ̀nà èdè off ó lóun ló dájú fún ẹni tí ó bá ní agbára àti ṣe ni ṣùgbọ́n gangan fún rẹ̀ ò encourage àwọn èèyàn láti ṣe torí pé nǹkan ẹni ṣe pẹ̀lú agbára bẹ́ẹ̀ náà ni náfìlà kò ní ó kì fi gbogbo orú ẹyẹ náfìlà anamisọ allah asalam kò encourage àwọn èèyàn láti máa ṣe bí wọn bá ṣe é ní kó ṣe pé once in a while ṣùgbọ́n pé àwọn adúnímọ̀ kún fẹ́ súnmọ́ lọ torí pé àwọn kan tó lè jẹ́ kíyàn break down ní so yóò ní ìyàn lóru tún sùn náà bẹ́ẹ̀ náà ni àwọn iṣẹ́ olóore tó kù so à ń gbé ẹ̀sìn à ń gbé lẹ́rọ fún ara nìkan ní àníyàn mi dá sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala wali atawafu bilbeti latik kí wọ́n ṣe tàwáfù ilé ọlọ́run ọba tó jẹ́ alatik èyí tó ti pẹ́ tàwáfù yìí àwọn àfẹ́sì ní tàwáfù tó ń rí fẹ́ẹ̀sì òun náà ni tàwáfù ìfàbọ̀ àbí tí wọ́n máa ń pè ní tàwáfù ziyara that is àníyàn ájìta ní a ṣe tàwáfù àkọ́kọ́ tí wọ́n bá wọ ìgboro mọ́ká ní tí wọ́n kọ́ ṣe òní kọ́kọ́ yóò kọ́kọ́ ṣe tàwáfù tàwáàfù tó ṣe yẹn ni wọ́n ń pè ní tàwáàfù umra tàwáàfù umra umra tó kọ́lá nìyẹn rẹ̀ kì yóò ṣe tàwáàfù yẹn ń pè tàwáàfù umra fún àwa tá a máa ń lá nìyẹn tàmọ́tò à padà parí umra yẹn à ṣe sáyù bákan náà a gé irun wa so a parí tawaf yẹn nǹkan mẹ́rin la ṣe ń bẹ a ṣe ihram àníyàn ta wọlé lẹ́yìn ìgbà tá a ṣe tawaf kaaba lẹ́ẹ̀mejì ó da tabali yẹn náfìlà araka méjì lẹ́yìn ẹ̀ tá yẹn kò bá kankan jẹ́ tabali mu mi zamzam lẹ́yìn ìgbà yẹn ni ó da tá a bá mu kò bá kankan jẹ́ ṣùgbọ́n tàwáfù yìí ka kàába yẹn orígun ọmúra ni lẹ́yìn náà ká lọ ṣe sáàyù ká pọ̀ ṣẹ̀ṣẹ̀ láàrin safa àti marwa orígun ọmúra ni ìyẹn náà jẹ́ nǹkan pàtàkì dẹ́ni tá a fi jáde kúrò ń òun ni ká gé irun wa kù àbí ká fa ẹni tó ṣe léyìí ó ti parí ọmúra rẹ̀ ṣùgbọ́n eléyìí tàwáàfù yẹn ni wọ́n ń pè ní tàwáàfù rọmọra náà ẹni tóun ní àníyàn wípé òun fẹ́ ṣe kiran òun náà ṣe tàwáàfù tó bá dé ṣùgbọ́n tàwáàfù tiẹ̀ kò ń ṣe ọ̀ràn yẹn kò ń ṣe ọ̀ràn yẹn ní títí ẹ̀ so tàwáàfù náfìlà ni tàwáàfù yẹn jẹ́ fóun tó bá ṣe nígbà yẹn nìyí tó bá ṣe ó lè dúró fún tàwáàfù míì tó máa padà fẹ́ ṣe tá à ń pè ní tàwáàfù ìfádọ́ yìí dàtí tó bá ti ṣe yẹn gbà yẹn ó lè mọ́ tún ṣe míì mọ́ ó lè mọ́ tún ṣe ìmíì mọ́ tó bá ti ṣe yẹn tó bá dẹ̀ wù ní ó lè mú ìtọ́ kọ́kọ́ ṣe yẹn ni kó kà á kún tàwáàfù náfìlà ìyẹn fẹ́ni tó ṣe kran bẹ́ẹ̀ náà lẹ́ni tó ṣe ìfúrọ́dù tó ní ájì nìkan lòun fẹ́ ṣe tàwáàfù tó kọ́kọ́ ṣe yẹn ni ó lè kà á kún tàwáàfù náfìlà ó rẹ̀ lè kàkúntà wá fún ọ̀ràn yẹn ó dìpẹ́ lórí àníyàn rẹ̀ tó bá kàkúntà wá fún ọ̀ràn yẹn ó túmọ̀ sí pé kò nídìí àti ṣe tàwáfù mí mọ́ èyí tí ó padà wá ṣe ní pé ni kò ṣe sáàyù bẹ́ẹ̀ náà nífẹ̀ẹ́ tó ṣe ìkìránì so tàwáfù yìí àwọn àfáà ní tàwáfù ziyara àbí ìfàbọ̀ òun ló ń tọ́ka sí bóòrẹ̀ la ṣe ń ṣe tàwáfù òun náà ni ibi alhajar aswad orígun mẹ́rin ni kaaba ni so orígun kan bẹ́ẹ̀ tó ṣe pe wọ́n ń pè ní rúkúnú yamani wọ́n nítorí pé ó kọjú sí yemen òun ni wọ́n fi ń pè bẹ́ẹ̀ after orígun yẹn òun láàárí rúkúnú tí alájárò aṣọ́àbí wa so tàbá lè fọwọ́ kan àbálẹ̀ kìsì ẹ̀ bọ́ eléyìí sí ó ṣòro fáwọn èèyàn láti ṣe láti àsìkò táwa yìí ṣùgbọ́n ẹ̀sìn ò ní wá lára tó bá ti rí fọwọ́ kan àbó orí kìsì ọ̀rọ̀ ànáwọ́ sí látọ̀kan kó dẹ̀ ṣe allahu akbar àbí bismillah allahu akbar anti-clockwise ni láàmà lọ báyìí so a fi ilé yẹn sí apá òsì wa a dẹ̀ máa yíká rẹ̀ títí títí a fi débi kan tí wọ́n ń pè ní rúkun yamani ìyẹn orígun yẹn tábà débi orígun yẹn òun ni àbẹ̀rẹ̀ tábà lè fọwọ́ kan orígun yẹn ó da anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní ìpẹ́ ni ṣùgbọ́n tá a bá lè fọwọ́ kàn án bí àwọn èèyàn pọ̀ ń bẹ́ má ní àwọn èèyàn lára dẹ̀ má nílẹ̀ lára ọ̀pọ̀lọpọ̀ àwọn nǹkan míì tí wọ́n ń rìkọ́ọ̀dù ní àwọn ìṣẹ̀lẹ̀ tí ò jẹ́ kí níyàn dùn ọ̀fọwọ́fọ àwọn mùsùlùmí ni kò ń ṣe ẹ̀sìn ìsì mo fẹ́ fọwọ́ kan orígun yẹn mi wá rí fọwọ́ kan kí n ti àwọn èèyàn kí ni ó ṣe ní fọwọ́ yóò wá ṣe kíni yóò mú ó ti lè mú aṣọ rẹ̀ yóò mọ fi ra gbogbo ara bẹ̀ ní so tó bá wá ṣe ṣe àbíọ́ṣe hàn ní ah, ẹ̀sìn yìí ó ah, yẹ kò yẹ kẹ́sìn yìí mọ gbóró àwọn kan báyìí ẹ̀sìn kan ló gbé yìí ń kalẹ̀ àìgbọ́rọ̀ àti àìnílàákàyè ló fọ́ọ̀kan tó bá ti fọ́ọ̀kan kúrò ń bẹ jẹ́ kẹ́lómi náà ṣe ṣùgbọ́n kí wọ́n lẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni kì rárá kò síbi tọ́ ti ní ká lẹ̀ mọ́ rúkúnlẹ̀ yàmọ́ ni fọwọ́ tó bá rọrùn tí ó bá rọrùn ó ra mọ́ lọ ókè mi rí fọ́ọ̀kàn ní tọ́nù ilé yìí nísìn ní sákìtì yìí ó pọ́síbù kó rí fọ́ọ̀kàn ní sákìtì míì tó ń bọ̀ ṣùgbọ́n rárá máa dúró yìí kò sí tó bá ti dúró yẹn ni ó ti blọ́ọ̀kì àwọn èèyàn tó ń bọ̀ wá ó ti obstruct movement kìíní yẹn ni ẹni tó bá lágbọ́ yí ẹ̀sìn wà láì nǹkan ló rọrùn fún gan kò ní darẹ̀ láàmú ókè mi rí fọ́ọ̀kàn sí máa rí fọ́ọ̀kàn ni ẹ̀hìn á ṣe ṣe pé ládá púpọ̀ ti mí báyìí ládá tó tún lè rí pọ̀ gan jantirẹ́rẹ́ níbi àwọn iṣẹ́ tó lè ṣe so àáfọwọ́ kan tàbá fọwọ́ kan bẹ́ẹ̀ à á lọ tàbá débi alhajar aswad àti parí ẹyọ kan nìyẹn torí pé bẹ́ẹ̀ náà láti move so tàbá tún lè rí yẹn náà fọwọ́ kan kà fọwọ́ kan in between rukunu yamani àti alhajar aswad ó dáa ká máa ṣe rọ́bàna àti nàfi dúnìá hasanatan wọ́n fi láàkúrọ̀ ti hasanatan wọ́n kí náà azabanna ká máa ṣe alkaru yẹn tàbá débi alhajar aswad ká tún fọwọ́ kan tó bá possible àbí ká kíṣẹ̀ tó bá possible àbí ká tọ́ka sí tó bá pọ́síbù ni fún wa láti tọ́ka sí káde ṣe allahu akpar nikan abere akbar àbí allahu akbar nìkan abẹ̀rẹ̀ sákìtì ẹlẹ́ẹ̀kejì náà kí nǹkan tí a máa ṣe nígbà tá a bá ń lọ yẹn gbogbo ń bá mọ̀ ní àdúrà àbí ìrántí ọlọ́wọ́n ọba aya alukur'an ní ká máa ṣe ẹ̀ṣin yẹn lè sọ̀rọ̀ níbẹ̀ kí yẹn bá yẹn sọ̀rọ̀ bá ìkanú àwọn ẹni ìṣíwájú orí èèyàn kan tó wù pé kó ń fẹ́ ọmọ rẹ̀ ní kò ń ṣe tàwáàfù hajj àbí ọmọra tàwáàfù lásán ní ilé yìí so torí pé tàwáàfù lásán kò sí ìhìrámù ń bẹ ẹ lè fi aṣọ ilé yìí ṣe aṣọ ilé ẹ lè fi ṣe ṣùgbọ́n tàwáàfù hajj àti ọmọra òun ni èyí tí a wọ aṣọ ìhìrámù fún ṣùgbọ́n ìrìnàfẹ́ ṣe tàwáàfù lásán so ó wá ń ṣe tàwáàfù wá rí ẹ̀kọ́ ni ah ọmọ yín bó dẹ́wù mí àti fi ọmọ yín o ò ah, ẹ̀jẹ̀ ká kúrò mí báyìí náà so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n tó dáa jù òun ni pé àsìkò yẹn kéèyàn lò fún ìrántí ọlọ́run ọba ṣùgbọ́n kókó bẹ̀ gẹ́gẹ́ ní ìyípa ìyípo ilé ọlọ́run ọba yẹn òun gẹ́gẹ́ ní kókó tí èèyàn bá ti ṣe ìjọsìn lèèyàn ń ṣe kódà kò ṣe pé ìgbà tí èèyàn ṣe èèyàn sọ̀rọ̀ ayé nì kò affect ṣùgbọ́n tí èèyàn bá ń ṣe kéèyàn máa sọ so, ìrántí ọlọ́run ọba òun ní nǹkan tí ó dáa fún yàn ìyẹn ló pọ́nyàn lé dáadáa so tá a bá ṣe bẹ́ẹ̀ tó pé méje so lẹ́yìn yẹn tó bá rọrùn láti lè yan náfìlà rákà méjì níbi tí wọ́n ń pè ní maqam ibrahim eléyìí náà dáa ṣùgbọ́n tí ò bá rọrùn a lè yẹn ní anywhere nínú mọ́ṣáláṣí in fact a lè yẹn ní anywhere nínú haramu ni tí máa ní haramu nísìnyí kò ń ṣe mọ́ṣáláṣí yẹn mo tún sọ mo ń sọ gbogbo mọ́ká ẹni ìwé ẹ̀tàn wá wà so nǹkan yẹn rọrùn gan ọmọ ọ̀rọ̀dọ̀ láàánú ó ti yan títí ẹ̀ ní ritual bí tó jìnà sí kìíní ni so ká ní ah, gbogbo dandandan ah, gbogbo ọ̀nà yẹn bí báyìí ni so ah, àwọn afẹ́ gbáwájú mi kọ́yà máa fún wọn blow bá tí wọn dànù crowd yẹn pọ̀ ìwọ ni ó wá bí tó ti máa rò ẹ́ lọ́rùn táwọn èèyàn ní máa gbáwájú ẹ kọjá lọ títí àbí kó lọ yàn lóòtẹ́ẹ̀lì so kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ni ṣùgbọ́n tó bá rọrùn láti yàn ní ibi mọ̀kánmù ibrahim eléyìí ni tó fi dáa jùlọ ṣùgbọ́n tí ó bá rọrùn náà ìyẹn lè yàn ní ẹni wẹ̀ náà gẹ́gẹ́ bí ta sọ rákà méjì yẹn kò ṣọ̀nà yẹn téèyàn ò bá yàn kò àfẹ́kìtì tọ̀wáfù tí èèyàn ṣe ṣùgbọ́n yóò tún jẹ́ kí ládàá rẹ̀ kún tán kó kún dáadáa so lẹ́yìn yẹn èèyàn lè ṣe kí ni kó mu mi zamzam torí pàdé sọlá sàgbà tó parí ẹ̀ bẹ́ẹ̀ ó mọ̀mí zamzam ni ṣùgbọ́n eléyìí náà ń ṣe ọ̀ràn yàn lẹ́yìn lẹ́yìn àṣẹ wa lọ ṣe safa àti marwa eléyìí náà a ṣe ìpọ̀sẹ̀sẹ̀ yìí ní ẹ̀ẹ̀méje láti safa láti bẹ̀rẹ̀ so èyàn ó sọ bí ẹ bá lè ka vaasi yẹn iná sọfọ alimara min ṣa'airi la faman hajjal bida itamar falajun aliyan yatawafa bima tó bá sọ eléyìí ò dá tí bá wọn sọ in tó ṣá pàtàkì ni pé kó lọ láàrin safa àti marwa eléyìí tó pàtàkì tó bá lọ láti safa dé marwa ẹyọ kan nìyẹn láti marwa padà sí safa méjì safa sí marwa mẹta marwa sí safa mẹrin safa sí marwa márùn marwa sí safa mẹfà safa sí marwa ẹlẹ́ẹ̀kejì ó ti parí ẹ̀ bá ń kú so in ni pé kó lọ fa irun rẹ̀ àbí kó gé irun ẹ̀ kúrú pẹ̀lú eléyìí ó ti parí umrah ṣùgbọ́n tó pété wàá fún náà fílà fẹ́ ṣe òun ò ní ìdí sàfà àti marwa nítòkàn nídìí náà ni pé kéèyàn yí kálé olúwa lẹ́ẹ̀méje kó lè yan fílà méjì lẹ́yìn rẹ̀ gẹ́gẹ́ bí n ta sọ ó lè faṣọ léṣe yẹn ìyẹn ó lè lo pẹ̀fíìmù ń bẹ́ kò sí nǹkan kan tí ó burú bí ìyẹn torí pé yóò kì í ṣe rọmọra kò dẹ̀ kì í ṣe hajj náà títí pé yẹn fẹ́ ṣe sàfà àti marwa a ní kó sọ áyà yẹn tó bá mọ̀

bá láìfi kí ó ṣáàtì rí pó ń bẹ́ẹ̀ láti bí sàfá òun parí ẹ̀ sí marwa láàrin méjì arínì kan tán fi green light sí eléyìí ó da tí ó bá lè increase pace ẹ níbẹ̀ yẹn náà ẹlòmímọ̀ ń fò sókè wọn ní ká fò ordinarily ìrìn láàrin ṣùgbọ́n ká increase pace wa ká increase pace wa níbẹ̀ ni na ṣóbìnrin máa ṣe àwọn àfáàmì ní obìnrin ò ní increase the pace ẹ̀ níbẹ̀ ni torí wípé ìhòòhò rẹ̀ ó ní láti bò àwọn míì ní ẹni tí ó jẹ́ ìpìlẹ̀ kan yẹn òun náà ni hajar ìyá ismail ìgbà tó débẹ̀ yẹn ó sáré ó increase the pace ẹ̀ níbẹ̀ so torí ẹ̀ kò sí nǹkan tó ń gbóbìnrin ṣe àwọn afáàmì try láti strike a balance pé tí ò bá sí àwọn ọkùnrin bẹ́ẹ̀ tó ṣe pé bẹ́ẹ̀ yẹn free dáadáa ó lè ṣe ń gbà yẹn ṣùgbọ́n tó wáyé pé àwọn ọkùnrin wà ń bẹ́ ìtómìnira àwọn fò sókè tó ẹgbẹ́ òkè gbogbo bí ẹgbẹ́ ṣe ń lọ sókè ilé àwọn lọ sókè sọ ẹlòmíì tí ó lóun ṣe sáàyù náà obìnrin yẹn ni ó dojúkọ ni so ipe ó bẹ́tà kó mọ́ ṣe nínú situation bẹ́ẹ̀ ni so eléyìí òun ni brief kìíní nípa ìtànpè ní ọmọra so ọlọ́run bá subhanahu wa ta'ala ni wàlíyà tọ̀wọ́fù bilbẹ́tì àti kan ṣe tọ̀wọ́fù ilé olúwa yìí so tá bá ti ṣe tàwáfù eléyìí òun náà ń pè ní tàwáfù ìfàdọ̀ tó bá ṣe pé kì ní ájì ni tàwáfù umra òun náà ń bẹ tàwáfù tí ó jẹ́ tàwáfù kẹta náà ń pè ní tàwáfù wàdáà ó ní tàwáfù tí ẹni tí ó fẹ́ kúrò maka ó ṣe láti lè fi dágbére anabiwa muhammad sallallahu alaihi wa sallam ó ní la yanfiranna ahadukum illa yakuna akhiru ahdi bil bayti tawaf mọ́ kúrò maka àti sẹ́yìn tó wá ṣe ájì kó mọ́ kúrò ní mọ́ká àfi kó ṣe pé kí in tí ó ṣe gbẹ̀yìn tawaf náà iṣu kan bẹ látẹ́pọ̀ àwọn afa ẹnu òkú lé lórí ó ní pé ẹni tó wá ṣe umura ó kàn wá ṣe umura ni bí umura ramadan àbí umura anytime ó lọ ṣe umura ni ṣé òun náà ọ̀ràn yẹn ni pé kó ṣe tawaafu ìdágbére ilé yìí ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sìn láàlẹ́ rí fún ipé kó ṣe tawaafu ìdágbére abọ́wá ni hadithi yìí pé láyé nfinna na hadukumi láyà kúnà àkùrọ̀ àdìmí bilbẹ́tì tawaafu hadithi pé ẹ mọ́ kúrò ní maka fi kó ṣe pé ntẹ́ ẹ̀ ṣe gbẹ̀yìn ní tàwa fún kọ́ wọ́n ní kò wà àplíkébù fún ẹni tó ṣe rọ́mùrà ẹni tó ṣe ájì ní ohun bá wí so àwọn yẹn ní ó wà àplíkébù sí torí pé ọ̀rọ̀ yìí ànábìsọ lásán sọ níbi ájì tó ṣe ni ó dẹ̀ ti ṣàwọn ọmọdé kan before ájì tí ó ṣe tàwa fún ṣùgbọ́n wọn kò kọ́mọ̀ ní wípé kí àwọn yẹn máa ṣe tàwa fún lùwàdá yìí tẹ́lẹ̀ tán bá ń ni definitely ó wà àplíkébù sí so eléyìí ẹnu kò lè lórí ẹ̀fẹ́ra fami tí a ní àhúmọ́ra ó ní tàwáfù wàdá àwọn mi a ní kò ní tàwáfù wàdá ṣùgbọ́n èyí tó dájú tí a bá lè ṣe òun ló dájú pàtàkì lọ ògbàrán la mọ̀ pé kéèyàn ṣe tàwáfù nǹkan tí ó dá ni so tàwáfù mẹ́ta la nẹ́bí sọ́lá asálám ṣe ní àjẹ́ tó ṣe tó ṣe àjẹ́ ọ̀kan tọ́lọ́wọ́n bá kádàrà pé kó ṣe lẹ́yìn ìgbà tí ó lọ sí madina àbí nínú ìgbà tí ẹ̀sìn tí ó bẹ̀rẹ̀ so tàwáfù tí ó ṣe mẹ́ta náà ni tàwáfù kudum ìyẹn tàwáfù dídé ta ni náfìlà ni àfitẹ́niyẹn bá kakún ọ̀ràn yẹn ìyẹn fún ẹni tó ṣe kìránà àti ìfọ̀rọ̀jù ni ṣùgbọ́n tó ń fẹ́ ṣe tàmọ́túrù tọ́pọ̀lọpọ̀ wa máa ń ṣe ọ̀ràn yẹn ní fóun torí pé tàwáfù múra ti ẹ̀ ni sànàbí ṣe tàwáfù kudum bákan náà ó ṣe tàwáfù alifáàbọ̀ ó lè ṣe tàwáfù alùwàdà tàwáfù mẹ́ta tó ṣe ní tàwáfù kudum àti tàwáfù alìfádọ́ bákanáà tàwáfù alùwàdà gẹ́gẹ́ bó ṣe ní lẹ́nu sọ́yẹ́ buhari nínú hadith abdullahi bin abbas radallahu anhu eléyìí làwọn afáàmì fi sọ wípé ẹni tí ó bá lọ ṣe ájìní tó lọ sí maka ní àsìkò tí kírọ́dù pọ̀ àsìnkó fi àyè lẹ̀ fún àwọn míì náà láti ṣe tàwáfù tiwọn ẹlòmíì fẹ́ ṣe tàwáfù ọ̀ràn yẹn títí ẹ̀ so ìwọ fẹ́ ṣe àlékún tàwáfù ní so ibẹ̀ yóò jẹ́ kí mọ̀tọ́f ó wà crowdy débi pé àwọn nǹkan míì táwọn èèyàn ó máa ṣe ó lè má bára wọn nísìn in tó kọ́mọ̀nù ní kẹrí táwọn èèyàn bá ń ṣe tàwáfù ọkùnrin ni ó lè jẹ́ nígbà tó wà wájú ẹ̀ obìnrin ló wà wájú ẹ̀ ó lè jẹ́ pé obìnrin ló wà lẹ́yìn ẹ̀ so torí pé kíní wà crowdy ló jẹ́ pé ńgbà míì àwọn tí wọ́n jẹ́ àwọn dìfáwù mọ́dání àwọn civil defence wọn lọ́hùn wọ́n sẹ́ndì mẹ́sẹ́gì sórí fóònù àwọn èèyàn kìíní wà crowdy nísìn aramu wà crowdy ó lè jẹ́ pé irun ni wọ́n á ní kírun mọ́ṣáláṣí àdúgbò ẹ̀ wọ́n lè ní sọ̀spẹ́ndì tàwáfù rẹ̀ pẹ̀pẹ́ tàwáfù náfílà ni wọ́n fẹ́ ṣe torí pé àníṣọ́ lásán gan fún rẹ̀ ní tàwáfù mẹ́ta péré náà ló ṣe òun náà ni tàwáfù kòdó ìfọ́bọ́ àti wọ̀dáà

ṣùgbọ́n kókó bẹ̀ ni pé èèyàn lè ṣe tàwáàfù náà fílà ṣùgbọ́n àwọn àfáà máa advice ńgbà mí pé kéèyàn wò tó wá wà crowdy kéèyàn jẹ́ kí nǹkan wà easy fún àwọn mùsùlùmí so èèyàn ni ó fi dáa jùlọ ju pé kéèyàn tún compound kìíní yẹn bẹ́ẹ̀ náà ni ìkírun ní inú haram ni pàtàkì lọ fún àwọn obìnrin anábíwá muhammad sallallahu alaihi wa sallam ó ní látẹ̀mínú ìmọ̀ allah masajidala àwọn obìnrin tánjẹ́rú ọlọ́run bá ẹmọ́ nìkan wà sí mọ́ṣáláṣí wọ́n ní freedom àti wà sí mọ́ṣáláṣí ṣùgbọ́n wọ́n sọ láti wọ́n náà fi gbòyìn tí iná kákìrún lé wọn lólórí jù so nísìn obìnrin wọ́n ládá ó wá ládá ṣé kó kírun kàábà lólórí fún jù ní àbí kó ní òtẹ́lì ẹ̀ definitely kó ní òtẹ́lì wà mọ́ reward group torí pé kí ni ọ̀rọ̀ anábíwá muhammad sallallahu alaihi wasallam ni eléyìí ṣùgbọ́n ẹlòmí ẹ̀nà àtà àyẹ̀mọ́lẹ̀ mọ́ opportunity báyìí mọ́ jẹ́gá kẹ̀mọ́ wọ́n ti sọ fún ẹ tó pé ládà ló ń wá o èyí wà mọ́ rewardable fún ẹ ju eléyìí ṣùgbọ́n pé pókè ah, èmi náà gbọ́dọ̀ débẹ̀ ni mo gbọ́dọ̀ ṣe in terms of ládà eléyìí wà mọ́ ju eléyìí lọ so ká nípa àwọn obìnrin ò kí ń bá àwọn ọkùnrin dì fún fún àbí bí ọ̀rọ̀ ọ̀run ní haram àwọn nǹkan míì tán rí ọba mọ́mọ́ ṣẹlẹ̀ tó máa jókòó ti ọ̀rọ̀ anábọ̀wá muhammad sallallahu alaihi wa sallam ìyá wa umu salama rọ́jì aláwọ̀ anha ìgbà tó fẹ́ ṣe tàwáfù anábì sallallahu alaihi wa sallam táwọn èèyàn bá ń kírun lọ́wọ́ ìwọ lọ ṣe tàwáfù títí ẹ̀ táwọn èèyàn bá ń kírun lọ́wọ́ ṣe tàwáfù títí ẹ̀ ìyá wa aisha so ìpractice pé pe okunrin jọ ń funfun fún fún bí mọ̀tọ́fù ní ilé yíó takwẹ̀sìn ṣùgbọ́n kò sí tó fàájú pé kí ni àìní àgbọ́yé ẹ̀sìn ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun tó ń fà nísìn mo fẹ́ ṣe tàwáfù nísìn èmi ló mú yàwó mi dání àjọ mọ́ lọ ibi tí mo ti mú yàwó mi dání tájọ́ ṣe tàwáfù ọkùnrin kan yàwó mi kọjá àbúfẹ́ fara ibi tó pàwọn èèyàn fúnra wọn lẹ́bù ó nìyẹn ẹlòmíì tó dípẹ́ fẹ́ ẹgbẹ́ kan ìyàwó rẹ̀ yóò gba yín ni tẹ́wọ́ á ṣe kan ní sọ́bùrù sọ́bùrù ṣe sùúrù ṣe sùúrù torí pé kí ni kò fẹ́ kí ààrẹ kan ìyàwó ẹ̀ ìwọ́n tó mú ìyàwó ẹ̀ wá síbi tí àwọn ọkùnrin wà tẹ́tì máa ṣe dìfún fún ìwọ́n gbọ́gbọ́ fún ẹ ló wrong in the first instance ṣùgbọ́n àgbókè ìwà àti ìyàwó ẹ̀ fẹ́ jẹ́ ṣe tàwáfù papọ̀ ni lọ sókè pátápátá ibẹ̀ yẹn máa ń free dáadáa ẹjọ́ ṣe ṣùgbọ́n kó mú ìyàwó ẹ wá síbi tí crowd wà ó máa ti àwọn èèyàn torí ìyàwó ẹ eléyìí nǹkan tí ó dá ni àbáwọn mi kan múra wọn in gúrúùpù ni wọn wá sọra wọn mú ni wọn máa ṣe wọn ní fẹ́kẹ́ níbọ̀dí gba àárín wọn gbogbo àwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan tí ó bẹ́sìn mu ni tí àwọn èèyàn ń ṣe tó ṣe pé ẹ̀sùn encourage àbẹ́lómi ó jẹ́ lídà àwọn èèyàn aláhùnmá aláhùnmá yóò máa sọ àwọn èèyàn ó máa repeat rẹ̀ ṣáwọn èèyàn ò lè ṣàdúrà fúnra wọn ni so text wo ló sọ yí pé kí wọ́n tó kó wọn lọ kó mọ kó mọ sọ káwọn mọ rìpítì ẹ lẹ́yìn kò sí text kankan tó sọ yẹn kí n kálukú bẹ lọ́wọ́n ba pẹ̀lú tó bá wù so gba àwọn nǹkan wọ̀nyí à ń sọ torí pé kí ni ẹni tí ó ti ní opportunity àti pàfọ́ọ̀mù àdìkọ́lọ́mọba kó ṣe rọrùn fún ẹnì kọ̀ọ̀kan wa ká lè mọ àwọn nǹkan tó yẹ ká ṣe then ẹni tó ti ní opportunity àti ṣe ká mọ àwọn nǹkan wo ló yẹ ká avoid níbi àwọn nǹkan míì tá a bá ṣe subsequently náà ní ṣe tàwáfù ní nǹkan tí ó da púpọ̀ ni anábíwá muhammad sallallahu alaihi wasallam ó encourage rẹ̀ ipe ká ṣe tàwáfù tá a bá ṣe tàwáfù ní ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ló jẹ́ gẹ́gẹ́ bí tánàbíwá muhammad sallallahu alaihi tí ó sọ bákan náà step kọ̀ọ̀kan tá à ń gbé ìpẹ́ ẹ̀ṣẹ̀ rẹ ni step kọ̀ọ̀kan tó ṣe pá à ń gbé náà ó jẹ́ ìkọlá dákalẹ̀ fún èèyàn so tá a bá ṣe é ní méje bẹ́ẹ̀ gẹ́gẹ́ bí tánàbíwá sallallahu bí havelbeit usbuan ẹni tó bá ṣe tàwáàfù yíká ilé lẹ́ẹ̀méje ó ní irú èèyàn bẹ́ẹ̀ kò ní gbé ẹsẹ̀ kan ní máa wá bá kọ́dámán kò ní gbé ẹsẹ̀ kan kó gbé e sílẹ̀ ní wàrọ̀ fa àwòkúrọ̀ àbí kó gbé ìkejì sókè ó ti ń sìn ilà haftaláhu bí bí a kàtí a wa rọ́fà aláwo bí daraja bí a daraja àfikọ́lọ́wọ́n bá kó bá fi mú ẹ̀ṣẹ̀ kúrò bákan náà kí ó fi gbé ga so nǹkan tó dá tá a bá lè ṣe ká ṣe tàwáàfù méje ìka ilé olúwa kádẹ̀yìn náà fílà méjì lẹ́yìn rẹ̀ ìgbà mí àwọn mi ó fúnra wọn náà kàlí wípé tàwáàfù tó wá ṣe 49 wọ́n ṣe tàwáàfù 49 so eléyìí kò sí ẹ̀rí fún náà tẹ́yàn bá ṣe tàwáàfù méje tó yan náà fílà tó tún lè ṣe mí tún lè ṣe mí ìbá láìfihàn ṣùgbọ́n ìgbé kìíní kẹkàlẹ̀ fún yẹn pé a ṣe 49 àbí a ṣe 70 kìíní kan eléyìí nǹkan tí yóò sí ẹ̀rí fún ni so wa khairul adi adi muhammadin sallallahu alaihi wasallam èyí tó dájú lọ òun náà ni ìlànà nabuwa muhammad sallallahu alaihi wasallam sọlọ́wọ́ bá subhanahu wa ta'ala ni a wali tawafu bil baiti al-atiq kí ilé ọlọ́wọ́ tí ó jẹ́ ilé tó ti pẹ́

ṣeun tó bá yìí tó máa ń já sí ikú ṣé ìyọlé obìnrin náà kò lè ṣeun ní àsìkò rẹ̀ ìkejì ni pé ẹni lára nǹkan tí Islam ní káàdì ra fún orí pé àwọn àgbà owó èlò jẹ́ láàbù ilé ìlú ìmọ̀dá owó tó máa ń jẹ́ kí èèyàn san owó èlò gẹ́gẹ́ bí a ṣe gbọ́dọ̀ ní ilé ìwà ní àlàyé tó lè di àlàyé tó lè jẹ àlàyé tó máa fi bí àlàyé tó máa fi bí àlàyé tó wá wọ́n máa. nam alhamdulillah salatu wasalam ala rasulillah obad obìnrin náà naa kúrò ń irun rẹ̀ tó wọ́n bá mú irun rẹ̀ yóò ra páàkì ẹ̀ yóò ṣùgbọ́n before stage yẹn ṣó le yarun èèyàn yarun stage so kéèyàn má irun ó yàtọ̀ sí pé kéèyàn má yarun ẹ̀sìn òní kéèyàn má yarun téèyàn bá yarun tí àwọn irun kọ̀ọ̀kan kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ ṣùgbọ́n kí èèyàn wò pé òun fẹ́ gẹ irun rẹ̀ eléyìí ni nǹkan tí ó bá mu fọkùnrin àti fóbìnrin àfi tó bá dé stéèjì ibi tí ó ti gé irun tí ò bá ti dé stéèjì ibi tí ó ti gé irun tó bá gé irun so irú èèyàn bẹ́ẹ̀ yóò ṣe ìtanràn tí ọlọ́run bá subhanahu wa ta'ala sọ nínú alkur'an kareem so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ náà lórí wípé à ń gba owó èlé náà nìkan tí ó clear nínú alukur'an ní bákan náà wà nàbí wa muhammad sallallahu alaihi wa sallam pé a gbọ́dọ̀ gbọ́ wéèlì ṣùgbọ́n ṣé làlúrí kan lè mú yàn gbá torí pé wọ́n ní téyàn ò bá rí aláàlì ó lè jẹ haram náà ká túlẹ̀ báyìí pé téyàn ò bá rí aláàlì ó lè jẹ haram yíò ní correct bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn kankan bẹ tó ṣe ó lè jẹ́ nǹkan haram fún wa ṣùgbọ́n ìtẹ́yàn bá fi kú lébi ẹnìyẹn lè jẹ nǹkan tó jẹ́ nǹkan haramu gẹ́gẹ́ bí tọ́lọ́wọ́n bá subhanahu wa ta'ala sọ pé man turra ghayra baghin wala adin fala ithma alayhi ẹni tí làlórí bá ti lọ síbi wípé kó jẹ àwọn ẹranko ta ní kó má jẹ yìí kò sí ẹ̀ṣẹ̀ fún ṣùgbọ́n ghayra baghin kò ṣe pó nǹkan fún rẹ̀ ní ó wù ú láti ṣe nǹkan yẹn kò ń ṣe pó nǹkan fún rẹ̀ ń kọjá àlà lórí ẹ̀ so necessity ló ti lọ síbẹ̀ náà ó láǹkọ tí necessity ó ti wá ẹni tí ebi ń pa èyí tí eku lébi ó lè jòkó ń bete ó lè jẹran ẹlẹ́dẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ torí pé kí ni ẹ̀mí rẹ̀ yìí ni ó wà important so kí là ń pè làlúrí làlúrí ni nǹkan tó ṣe pé tá a bá ṣe ó ti nísìn ó lè gba ẹ̀mí wa àbí ó lè kó ìpalára tí ó ní agbára bá ara wa làlúrí nìyẹn n tó lè gbẹ ẹ̀mí wa àbí nǹkan tó lè kó ìpalára tí ó lágbára gan bá wa eléyìí ni wọ́n ń pè ní lẹ́lórí so tàbá ti wá rí nǹkan míì tí ó lè di nǹkan yẹn tẹ́mi òfin ní lọ àbí tí ó rìlíìvù wípé ìpalára yẹn ní dẹ́n kò ń ṣe làlórí ní nǹkan tí a fẹ́ ṣe yẹn so eléyìí ó jẹ́ nǹkan tó pàtàkì púpọ̀ so nísìnyí uh, mo fẹ́ expand the business mi torí náà mo nídìí àti gba owó èlé ní wọ́n la lórí nì torí pé tó bá expand the business tẹ́yìn ò bá expand the business yẹ ó ti ṣe èèyàn ò ní kí èèyàn kú ni so èèyàn fẹ́ jẹ́ kí nǹkan tó dùn sí náà ni àárún jẹjẹ àárín tó kò sí làlórí kan tí a ní pé kí n lọ yẹ owó èlé láti fi expand the business yìí làlórí kọ́ yìí so ṣùgbọ́n èèyàn kan nísìnyí ó rẹ̀ ẹ́ kò rówó tí e tọ́jú ara àwọn èèyàn ṣetán àti ṣàánú ẹ̀ the only thing torí o ni pé kí ni owó èlé ni ẹni tó fẹ́ yá lówó láti tọ́jú ara owó èlé ni làlórí ni yóò tí o bá rí alternative míì máa ó lè gbà yóò làlórí ni èrò yìí ṣùgbọ́n òkè àwọn ẹgbẹ́ mi nísìn latest car náà ń lò ní mi náà lè lo the latest car so máa lọ gba owó èlé ní báǹkì ni àbí lọ́dọ̀ ẹlòmíì náà eléyìí haram tó lágbára ni ẹ̀ṣẹ̀ rẹ̀ ni ó wọ́sì ju ẹ̀ṣẹ̀ ni tí ó mutí lọ ó wọ́sì ju ẹ̀ṣẹ̀ ni tó ń ṣe zìnà lọ eléyìí ọ̀pọ̀lọpọ̀ àwọn yóò mọ̀ ẹlòmíì nǹkan fúnra ẹni ó tẹ̀rì sínú jẹrì báyìí mọ yẹ owó èdè láti fi expand the business ni àbí láti lè fi lo the latest car àbí kó kọ́ di ẹgbẹ́ kó kọ́ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n yóò wo rẹ̀ níwò pé kí ni òun sì gbádùn ju ẹni tó ṣe ipò mutí lọ ẹni tó mutí ó bẹ́ta rẹ̀ wájú ọlọ́run bá fífi ẹlẹ́ṣẹ̀ làwọn méjèèjì o ṣùgbọ́n ẹ̀ṣẹ̀ ọlọ́tí ni ó kéré wájú ọlọ́run bá ju ẹ̀ṣẹ̀ ni in fact àwọn afámi ní ẹ̀ṣẹ̀ oníṣìnà ó kéré wájú ọlọ́run bá ju kíni ẹ̀ṣẹ̀ títí ẹ̀ lọ so ló fi jẹ́ pé àwọn kan agbọ̀rọ̀ ọmọ wo gravity ẹ̀ṣẹ̀ ń gbà mí tàbá fẹ́ sọ pé kí a fẹ́ràn lu ẹ̀ṣẹ̀ kan káwo gravity rẹ̀ èwo ló wọ́sì jù anabuwa muhammad sallallahu alaihi wa sallam ó sọ̀rọ̀ líle nípa ọ̀rọ̀ rìbá bẹ́ẹ̀ lọ́wọ́ bá subhanahu wa ta sọ̀rọ̀ líle nípa ọ̀rọ̀ rìbá ọlọ́wọ́ subhanahu wa ta'ala ní alẹ́dínà àkùnrin náà ríbà àwọn tí wọ́n ń jowó èlé láyàkùnmú rẹ̀ ilẹ̀ kàmá yàkùnmú lẹ́dí ẹ̀tàkàbọ́tò ṣètọ́n nílmẹ́sì ọlọ́ìta bá gbé wọn dìde jọ́gbé ní alkiyama bí ẹni tí wèrè kọlù láṣẹ gbé wọn torí pé ìwákúwá làwọn náà wó zálìkà bí anam kọlù nà malbẹ́rọ̀ bí sùn ríbà torí pé kí ni wọ́n ní ṣe di bísínẹ́sì là ọlọ́nu àhàlọ́lá òbẹ̀rẹ̀ bísínẹ́sì tó wà aláàbì òun ṣe láàlá ni wàhálà ríbà òun dẹ̀ ṣe rìbá léwọ̀n ọlọ́run wá fi tẹ̀lé pé fama ń já ahùmọ̀ ìdọ̀tún ní rọ̀bì ẹni tí wáàsí yìí bá dé wá bá látọ̀dọ̀ ọlọ́run ọba rẹ̀ fanta ó dẹ̀ jáwọ́ bẹ́ẹ̀ fala umar salaf èyí tó ti gbà tẹ́lẹ̀ àwọn ọlọ́run ọba aṣàmójúkúrò fún wàá múri lọ́lá ọ̀rọ̀ rẹ̀ dọ́dọ̀ ọlọ́run ọba ṣùgbọ́n ọba nàádà ẹ̀yìn tó bá tó padà síbẹ̀ pé tó wọ́n mọ̀jẹ̀ fàwọlá ìka asáàbù náà rí fi àkàrìlù àwọn ọmọ náà nìyẹn tí wọ́n mọ bẹ́ẹ̀ lọ gbére náà ìtọ́nà ọba sọ nígbà yìí wọ́n sọ ń pa ẹni tó mutí bẹ́ẹ̀ wọ́n sọ ń pa ẹni tí ó mutí bẹ́ẹ̀ so ló jẹ́ pé làlúrí tó lè mú èèyàn gba nǹkan wọn tó lè mú èèyàn gba owó èlé yá owó èlé lọ́dọ̀ èèyàn òun ni làlúrí tó lè gbẹ níyàn àbí tó ṣe pé ó lè kó ìpalára tó ní agbára bá ara èèyàn ṣùgbọ́n kókè mo fẹ́ bẹ́ta uh, living mi mo fẹ́ improve ilé torí mo fẹ́ fi lọ gba rìbá so ẹni tó bá ṣe ó kó sínú ẹ̀ṣẹ̀ ńláńlá ni so wallahu a'lam. Alexander. obìnrin tí wọ́n fẹ́ lọ sí àì tó bá ti ṣe ó gbọ́dọ̀ tu irun àtúntò tó fi pé ó yẹ láti lọ sí. inú ọkàn ṣe dandan kó tú irun rẹ̀ yóò kàn páàkì irun yẹn papọ̀ dẹ́ni èyí tó bá rí ṣoṣo lókè gbogbo ẹ̀ ní àgè tó bá di pé ó fẹ́ẹ́ lórí ìrìn ẹni tó ṣiṣẹ́ lọ́dọ̀ ọ̀gá kan níbi ilé gómìnà ilé pẹ́ẹ́pẹ́ tàbí àsìkò ń wá tó ó dẹ̀ ṣiṣẹ́ kan tí èèyàn ń ṣe lọ́jọ́ pé èèyàn tàbí èèyàn ń ṣe láàpù nǹkan bí ọyọ́sọ̀ mi tẹ̀ pẹ́sọ̀ ẹ̀ ń tẹ́ ọ̀pá kan àṣọ́lẹ̀ tí wọ́n ti ṣàlàyé mẹ́tọ́ ti bá ọ̀gá ń fi ọ̀nà ní ẹ̀dú afẹ́ kí wọ́n ní ọ̀gá ní tó bá fi lè wá sí kọ́kọ́ máa ṣe nǹkan kan ṣe such thing èèyàn lè fi àgbàlá tí wọ́n ti ṣe rẹ̀ pẹ̀lú ohun tó ti gbé dání ẹ̀ péyàn filẹ̀ péyàn wa problem tó sáà máa ń wà ọ̀ ni pé torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọn gbọ́lọ́wọ́n bá gbọ́ àbí ẹni tó gbọ́lọ́wọ́n bá gbọ́ weakness ń bẹ níbi humanity ẹ̀ náà fine necessity lè wà téèyàn á fi combine irun méjì pọ̀ bí irun zuri àtàrásírí àbí magrib àti ìṣáì necessity lè wà téèyàn máa fi gbọ́ ikọ́ mọ́ téèyàn ò ní èèyàn ò ní lọ bá wọn kírun ní àsìkò àti wọn ṣe yẹn bọ́ kí ni necessity yẹn bí irú ìta dárúkọ lẹ́ẹ̀kan náà ni so nísìn dókítà tó ṣe ipò wà nínú tíátà nísìn tó ń ọpẹ́rẹ́tì patient so wá gbọ́ ìkọ́mọ́ wa ní ah gbọ́rọ̀ fìrún ṣeré o kó wá fún patient ńlẹ̀ nínú irú yẹn aláìmọ̀kan ni then apàyàn ni so ó gbọ́rọ̀ yanjú ẹni tí ó ń attend sí so irú yẹn lẹ́yìn yẹn ó lè lọ kírun títí ẹ̀ later in fact ó lè dé situation jẹ́ pé kí ni apá mọ́gírìbà àti ṣáìpọ̀ àbí zuri àti asiri yóò papọ̀ torí pé àti àtẹ́sí bẹ́ẹ̀ ni ṣùgbọ́n kàn ń ṣe àwọn mítìnì kan tó yẹ pé báàbá ṣe mítìnì yẹn ni kò bàǹkankan jẹ́ nìyí ó ti ní sí pé ń ṣe kiri ni irú yẹn kò ń ṣe excuse fún yàn láti má lọ kírun ní àsìkò tó yẹ kéèyàn kírun àbí kí èèyàn gbọ́ kan ṣe ìkọ́mọ̀ kéèyàn wá jókòó síbẹ̀ kó ní ohun àmọ́ kí lẹ́tà then àwọn nǹkan míì tí ó kì í ná assist wa lórí irú nǹkan báyìí ò ní kó ṣe pé bí èèyàn lè máa bẹ lábẹ́ ọ̀gá tó ṣe pé nǹkan fúnra ẹ jẹ́ mùsùlùmí ṣùgbọ́n mùsùlùmí tí ó gbọ́ kankan yé ni mùsùlùmí ọlọ́bẹ̀ ẹyọ ni ọ̀rọ̀ ọ̀run kò kákún lọ títí ó lè ní a mo gbéṣẹ́ fún ẹ wàá fún wa sọ pé ó fẹ́ lọ kírun what do you mean so ara ìmọ̀kan àti orí ibú nìyí so kí ẹni tó pèrè mùsùlùmí kó sọ pé kí ni mo gbéṣẹ́ fún ẹ wàá ló fẹ́ lọ kírun so lẹ́lòmíì tó pé ọ̀gá abiṣẹ́ ni àwọn tí wọ́n jẹ́ ọmọ abiṣẹ́ gan wọn mọ̀ ní mùsùlùmí torí pé wọ́n rí kó bá wọn kírun rí bẹ́ẹ̀ ni ọ̀gá abiṣẹ́ ni eléyìí lára ọ̀nà tíṣọ ìtàn fi gbá ọ̀pọ̀lọpọ̀ mímu nìyí so kí ni gbogbo ayé tà ń lé káàkiri ni tó ṣe pé ẹ̀mí ń bẹ náà la ṣe ń sọ ẹ onílọ ṣiṣẹ́ ẹni tí ò bá ti sẹ́mi mọ́ ó ti tán náà nìyẹn ìtẹ́kálukú bá dẹ̀ ṣe òun ni ó fi ṣe kí ni yóò gbé pàdé ọlọ́wọ́ subhanahu wa ta'ala so irú nǹkan bẹ́ẹ̀ ni kò ń ṣe nǹkan tí ó da but in necessity bá rí lè wà kò sí nǹkan tó burú bí eléyìí wallahu a'lam ṣe èyí lè gba operation tí ó yìí bá fẹ́ wọ́ọ̀kì jáde ní lóńdù ní percentage báyìí wọ́n jẹ́ ti ní náà kò sí nǹkan tó burú níbẹ̀ ni pé kí èèyàn gba commission lọ́dẹ̀ tí èèyàn bá ṣiṣẹ́ ṣùgbọ́n pẹ̀lú májẹ̀mú májẹ̀mú yẹn ni pé kí èèyàn wà plain sí ẹni tẹ́ fẹ́ gba commission lọ́wọ́ ẹni ẹni pẹ̀tẹ́ wọ́n fẹ́ gba commission lọ́wọ́ ẹ kí èèyàn wà plain sí kí ni tí mo fẹ́ bẹ́ẹ̀ gbé jáde yìí o àbí bí ẹni tí mo fẹ́ direct ẹ sí yìí o iye báyìí ni màá gbà tí n bá bẹ ṣe bọ̀dí sì kíyàn wá sọ pé ẹni five hundred thousand ló fẹ́ gbà ẹni lè request fún four hundred thousand ṣùgbọ́n èèyàn ti fi tèèyàn kún èèyàn wá place ènìyàn yóò wá sincere four hundred thousand ló lóun máa gbà ṣùgbọ́n hundred thousand tèmi ń bẹ bí mùsùlùmí ṣe máa ṣe nìyẹn so tó wá sọ pé five hundred thousand ló fẹ́ gbà tó yẹ pé four hundred thousand ni ẹni yẹn máa gbà ó ti ṣe kíni ó ti ṣe jàmbá ó ti jẹ owó aráàmù bákan tó ẹ pé the other side náà ló ti fẹ́ gbá kò sí nǹkan tó burú ń bẹ̀ màá bẹ wá kọ́sítọ́mà wa ṣùgbọ́n tí n bá bẹ wá wá iye báyìí ni màá gbà percentage báyìí ni tèmi kò sí nǹkan tó burú ń bẹ̀ náà kò ṣe pé yóò wá lọ sọ fún kọ́sítọ́mà nǹkan mi ni so gbọ́dọ̀ wà plain ṣe ló bẹ gba nǹkan lọ́wọ́ ẹ̀ ni so wàlá wà. ètò wọn gbà of lókè ẹni supply abẹ́ni iṣẹ́ mc tó pọ̀ ní kò sí gbọ́dọ̀ ní ọ̀tọ̀ọ̀tọ̀

ṣé ó máa ó máa sọ fún gọ́ọ̀mẹ́ntì pé no in tí mo sọ ni pé ṣé ó wà ní àkọọ́lẹ̀ ìjọba pé ó lè gba ten percent so owó owó èlé owó owó aramu tá à ń sọ nìyẹn ló ń ṣe èlé ṣùgbọ́n owó aramu ni bribe ni bribe issue àná ń pè bẹ́ẹ̀ni torí pé ṣe rí ibi kíní ẹni gbókè ẹni tí ó kú pé ẹni tí ó máa gbéṣẹ́ yẹn fúnlẹ̀ jẹ́ máa fún ten percent yẹn ẹni tí ò bá ti ní fún 10% yẹn kò ní gbéṣẹ́ yẹn fún so in tó ń pè bribery náà nìyẹn aráàmù ni náà sálámà ẹyọ kan ó ti gbé irun tàbá ti sálámà ẹyọ kan ó ti gbé irun eléyìí ni tí ẹnu àwọn àfá àṣáájú fẹ́ kò lé lórí ni so sálámà ẹyọ kan àbí méjì so tàbá ti sẹ́yọ kan nìyí èrùn wa ti pé ẹlẹ́ẹ̀kejì tá a fẹ́ ṣe yẹn ní náfìlà ni subhanakallahumma bihamdika ashhadu an la